Welcome to our channel. Here we talk about both old and new movies to know your reactions. Ẹ kú dédé àsìkò yìí o. Ṣé tìdùnnú tìdùnnú ni a fi bá yín lónìí? Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wá sórí YouTube channel wa rèé, a rọ̀ yín kẹ́ subscribe sórí YouTube wa lónìí nítorí pé a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tí a ti wò tẹ́lẹ̀ rí àti èyí tó ń bọ̀ lọ́nà. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa fíìmù Idà Ìfẹ́ ta ni òṣèré tí ẹ̀yin nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù idà ìfẹ́ joseph muhammadu ọláyínká solomon ibrahim yekini ìtẹ̀lẹ̀ adékẹ́mi taofeek mustapha sọlágbádé jùmọ̀kẹ́ george kí ni ìdí tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré yìí àti wípé kí ni èròǹgbà yín gan lórí fíìmù yìí ẹ ti àtẹ̀ránṣẹ́ yín sábẹ́ fídíò yìí. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wá sórí youtube channel wa rèé a rọ̀ yín kẹ́ subscribe sórí youtube wa lónìí nítorí pé a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tí a ti wò tẹ́lẹ̀ rí àti èyí tó ń bọ̀ lọ́nà, ẹ ṣé bí ẹ ṣe ń tẹ́tí sí wa.